الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بضاعة وكل بدعة دلالة وكل دلالة في النار أبا قفوا أبا أترى كانوا أتي فيها سيدنا نبي محمد صلى الله عليه وآله وسلم أرى لي النبي أرى صحابة النبي gbogbo àwọn tí ó tẹ̀lé ìlànà náà sọ̀rọ̀ rẹ̀ fẹ́lẹ̀ títí di ọjọ́ ọdún ìgbà kẹyàmà kọ́lọ̀ kó fi ìfẹ́ yìí kó kárí ọ̀nà papọ̀. tafsir al-Qur'an tí a ń bá lọ ní Suratul Baqara náà ní àwà àyà ọgọ́rùn kan àti àti ọgọ́ta àti mẹ́jọ náà ni akàlù ní bíbélà ìtààlà yóò ní kí ọ̀rọ̀ náà tí ó di mẹ́ta abẹ́lẹ́ ọba sàkánà wọn tààlà kó ń ṣàfihàn ọ̀rọ̀ náà ní ìtẹ́wọ́gbà fún wa. أعوذ بالله الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما ألقينا عليه آباءنا أولو كان آباؤهم لا يحملون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينحق بما لا يسمع إلا دعاء ونداء ثم بكم عمي فهم لا يحكمون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم الخيط والميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن كر غير باغ ولا عاد فلا بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار أدعوكم في الله ọba tí ó ṣe fún wa láti lè kójọ àdé láti ìjọkúnmọ́ gbọ́ kíkà alukur'an àti ìtàgbàgbọ́n bẹ̀ ayé ti fi ìmọ̀rúnú nípa àwọn ayé alukur'an náà. Ànábì sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ní àwọn àlàyé oríṣiríṣi nípa ọlá ńláńlá tó wà fún kíka al-Qur'an anabi sallallahu alayhi wa sallam bákan náà ni ó ṣàlàyé nípa ìmọ̀ kọ́ra ẹni ní ẹ̀kọ́ tó wà nínú al-Qur'an anabi sallallahu alayhi wa sallam ó ní majtama'a qawmun fi baytin min buyutillah àwọn kan tó bá kóra wọn jọ nínú ilé ọlọ́run àbí ní ààyè kan nínú àwọn ààyè ọlọ́run lórílẹ̀ ayé tó wá ṣe pé nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ni pé yasbuna kitab Allah wọ́n ń ka aya al-Qur'an ẹ̀rí náà ni ìwé tí a gbọ́ tọ́lẹ̀sẹ̀ a gbọ́ àtìláwọ̀tì al-Atra nafa'ana Allahu biha abọ́lọ́run kò jẹ́ kí ó ṣe wá ní àǹfààní وأثابنا الله بما فيه من الاستماع بأشدة بها كل القدقون فوا النبي ويتدارسونه بينهم كشفي وتوان كوكو القرآن لا يرى wọ́n gbọ́ wọ́n kà wọ́n tó ń kẹ́kọ̀ọ́ rẹ̀ anábì àwọn mọ̀láìkà ọlọ́run lè kí wọ́n máa bò wọ́n pẹ̀lú àánú rẹ̀ nazalat alayhi musakina ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ni wọ́n máa sọ̀kalẹ̀ lé wọn lérí sọ̀kalẹ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ló sọ̀kalẹ̀ lé wọn lérí láì fọwọ́ sí ka alukur'an náà ni tí wọ́n bá wá ìbínú ọlọ́run àyíkọ́bá ti ń ka alukur'an tó ṣe pé wọ́n ń ka gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe sọ̀kalẹ̀ tí èsì àwọn tó lọ dún ntí èsì mẹ tó lọ fi sí inú sèké inú kúránì ni èyí wà ṣùgbọ́n àwọn yìí ntí wọn jẹ́ kéèyàn ọmọ rí àwọn ọlọ́run lò níbi kíkà alukur'an nínú mílíọ̀n tó lọ ka alukur'an wọn kur'an yẹn lánàá tó kí kur'an ó sì lọ ṣètò rẹ̀ wọ́n ti ṣe pé ọ̀nà tí ọlọ́run sọ alukur'an kalẹ̀ kò ní ka abẹ tí wọ́n ti fi ṣe ìfọ́n ẹ dákun ẹ̀wọ̀n Quran ta gbọ́ nìsín ta ni ọmọ pé òun gbọ́ kíka al-Quran tí mi ò sì máa dùn sọfẹ́ni tí ọlọ́run bá ti gbé adùn al-Quran kú ní etí rẹ̀ àbí kọ́ máa gbọ́ Quran kọ́ máa jó kọ́ máa jọ orin létí rẹ̀ wọ́n kọ́ ṣàṣàánú fún wa. níbi tí a fẹ́ kà lónìí nínú Suratul Baqarah òun náà ni ọlọ́wọ́ bá ní yá ayò àyìnlá sùkúrú mímá fi àrùbí xalálà fọyí báyìí wàlá tàtàbícú kùtùwà fi ṣèyítán ìnà òlàkùn àdúgbòn mọ̀bí. olúwa ní ayò àyìnlá púpọ̀ yìí nìyà wọ́n ní pé láyé ìgbà tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó ti ṣàlàyé fún wa wípé ìfẹ́ tí ń jẹ́ ìfẹ́ ẹ̀sìn ìwé ọlọ́wọ́ bá nìkan èmi nìkan fún ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nìkan kó ṣe dédé ìfẹ́ mi ọlọ́run gbèrè pàṣípò jù tèmi ọlọ́wọ́ bá lọ. ọlọ́run parí eléyìí o wọ́n á tó ní yá ayọ̀ ẹ̀nàs ẹ̀yìn ènìyàn kulu mimma fil ẹ máa jẹ nínú àwọn nǹkan tó ń bẹ lórílẹ̀ ayé gbogbo nǹkan tó ń bẹ lórílẹ̀ ayé ẹ máa ń jẹ nínú rẹ̀ wọ́n ní pé nǹkan tó ń jẹ jíjẹ nínú àánú ọlọ́run ọba òun náà ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ká máa jẹ sí ìtòsí wa ó ṣe ní àrọ́wọ́tò wa ó fi sínú ilẹ̀ tó pé àwọn náà láàrin pé ẹ̀rìn kìíní ó sì jáde láti inú ilẹ̀ bóyá gbé lẹ́yìn ìgbà tá a gbé yóò hù ìtòsí pé bóyá yóò ṣe ètò pé yóò hù ni kódà nǹkan mímọ́ tó pé à ń jẹ lára tí àwọn ọlọ́wọ́ bá yẹn pọ̀ dé ẹlòmíì ọmọ bí nǹkan yẹn ṣe máa ń jẹ gan ìjọ kan lẹ́nìkan wo iṣu lẹ́gbẹ́ sí lórí mọ́ra tí wọ́n gbé sí ọ̀yà ara mi ó ní wọ́n máa ń kárí wọ́n kárí ní òkèèrè ṣùgbà tí òfin ní bí wọ́n ti ń ṣe é ní òkèèrè so òun rò pé wọ́n ṣe ń ká mọ̀ ń gbòòrò náà ni wọ́n máa ń ká iṣu náà so àmì ọlọ́wọ́ ọba ọ̀pọ̀ ní oríṣiríṣi bẹ́ẹ̀ ni tí ẹ bá ṣe wá jáde sí ló ṣe mọ̀ pé àmì ọlọ́wọ́ bá pọ̀ tí ẹ bá lọ sáwọn dáhùn àmì ẹni fáwọn kọ́ńtì mi tí ẹ bá pè ní nàìjíríà ló máa rí àwọn oríṣiríṣi ọ̀nà báwọn nǹkan jíjẹ yẹn fi yàtọ̀tọ̀ síra wọn o sì mọ rí àwọn oríṣiríṣi ọ̀nà táwọn nǹkan yẹn fi jọra wọn ní jíjẹ gbogbo léyìí ọlọ́run bá ní ẹ̀rọ jẹ́ mọ̀máfíl àrùn nípa àwọn nǹkan nínú àwọn nǹkan tó ń bẹ lórí ayé rẹ kíkò kì í ṣe gbogbo tí ń bẹ nínú ilé ayé lè ẹ̀rọ jọ ẹni tó ní mímá ẹni pé àtàbọ̀ ẹ̀yìn ẹni pé lára ọ̀rọ̀ kan ti ń bẹ lórí ayé túbọ̀ sí pé àwọn nǹkan ló ń bẹ kìí ṣe pé ó wà lórílẹ̀ ayé àmọ́ kìí ṣe tọ́lọ̀ náà lè máa jẹ kìí ṣe tí ẹ máa ń jẹ halalan tayyiban ẹni tó bá ní gbogbo tó bá wù ni wọ́n máa jẹ tó bá ní gbogbo tó ń bá fẹ́ náà ni wọ́n máa jẹ irú ẹni yẹn yóò padà rí tí kò ní fọwọ́ bọ̀ ọlọ́wọ́ bá nǹkan mí nǹkan lè jẹ́ pé nǹkan tó jẹ ní tọ́ mọ́ ẹni kí ìgbà tọ́lọ́wọ́ bá ń kọlifáì àwọn nǹkan tá à ń jẹ wọn wọ́n fi nǹkan méjì ó fi ròyìn nǹkan tá a lè jẹ ó ní halalan tayyiban ó gbọ́dọ̀ jẹ́ halal bákan náà nǹkan ó gbọ́dọ̀ tó wá mọ́ kọjá sòtí ẹ bá rí nǹkan tó ń jẹ́ nǹkan halal yìí tí ìdọ̀tí bá wà ń bẹ́ńbẹ́ àbí ẹ̀gbọ́n bẹ́ńbẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ so halali òun náà ni nǹkan tó ṣe pé ó wá ní ọ̀nà tó ṣe pé nǹkan yẹn mọ́ mímọ́ bákan náà ó tó wá mọ́ ní ọ̀nà tí yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ màánáwì ó tó mọ́ spiritually mímọ́ pé èèyàn lè fojú rí ó tó mọ́ ṣẹ̀mọ̀ lápẹjú ẹ̀ lè tí ẹ bá mú mọ́ngò lọ́wọ́ mọ́ngò ọmọ halal ni kí wọ́n jẹ́ àmọ́ ń gbàgbé ló ń gbèsè wọ̀nyẹn ó lè jẹ́ ìwọ̀ fún yàn bí wọ́n tó bá ní níbo ló ti wá rí kọ́ ni mo jàgbá lọ́wọ́ ẹnìkan ní o ṣùgbọ́n ṣe jàgbá yẹn ó ti di kíni yẹn ti dọ̀tí màhìnàwí yàn mọ̀lúgbìn yẹn ti dọ̀tí kọ́nà omi omi tí omi ṣe àlùwàlá tí wọ́n pé èèyàn bá ní pé ọ̀tà ní ìsìn ìsàlùwàlá àwọn pé ọ̀tà yìí ìgbọ́lótìrí ni mo ju pé lọ ya olóòlù lọ́ba gbàtí mo wọ ọ̀kẹ́lẹ́ a ah, ojú ní ọ̀tà gbé ẹ̀rẹ́ ti máa fẹ́ kí òní a ah, ọjà padà ọjà padà so pé ọ̀tà yẹn ti dọ̀tí o ó ti dìtọ̀tí ó ti dọ̀tí tí ò ní báyìí báyìí ó ti kó ọ̀fọ̀ mi halalan tayyib ni àmọ́ kì í ṣe halal tí ó gbogbo nǹkan tí yẹn bá fẹ́ jẹ nǹkan méjèèjì yẹn gbọdọ̀ pé yẹn ni pé mọ́sáàrù rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tó bá ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá mu lẹ́yìn náà ó gbọ́dọ̀ tó wá jẹ́ nǹkan tó ń mọ́ kanga káwá ní ìsìn yẹn wá ra omi ọ̀rọ̀ mi lówó rẹ̀ mi sì rà lóòótọ́ àmọ́ omi yìí bó ṣe ń gbòòrò rẹ̀ ló ń gbòòrò ìtọ̀ níbẹ̀ wọ́n ń gbòòrò tí ò dá mẹ́wàá ni wọ́n ń gbòòrò bí òórùn tọ́ílẹ̀tì òórùn ìgbẹ́ níbi omi káwá ní lọ lèé dáa ní òfà ayọ́ owó aláàlẹ́ mo fi ra eléyìí omi yìí mọ́ àní nǹkan kò wà tọ́ yìí gùnmọ́ irú mímọ̀ tí yíò ó lè lé ìsàbẹ̀tẹ̀ẹ̀nì mana ẹ̀rẹ̀gbẹ̀rún pàṣẹ ṣìṣìyàn gùnmọ́ ní ká fojú wò báyìí sùúrù yẹn kò gbọdọ̀ dé díẹ̀ torí tọ́lọ́ ọmọ subhanahu wa ta'ala ó ń pa wá láṣẹ ó pé ẹ̀yin èèyàn ẹ gbọdọ̀ wá ọ̀nà tẹ́ máa fi jẹun àṣẹ ọlọ́run ni kúlù mímà fil ard ẹ máa jẹ nǹkan tí bá ń bẹ lórílẹ̀ ayé gbogbo tọ́lọ̀ wọn bá dá torílẹ̀ ayé nínú rẹ̀ tó bá ní ẹ jẹ ẹ máa jẹ ẹ rí i pé n tí ẹ máa ń jẹ lọ́pọ̀ jù àwọn nǹkan kékeré báyìí náà nǹkan tọ́lọ̀ wá ṣe ní ìwọ̀ so èèyàn wá lè mọ̀ àti kí wọn lọ lówó pé kí ni kọ́ídà kí ni àwọn píríncípù tó de ẹ máa jẹ nǹkan tọ́lọ̀ ní ká máa jẹ anabi sallallahu alayhi wa fa akluhu haram anabi ní gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ilé kaná tó lè pẹrẹ jẹ ó tún ní ọ̀gàn anabi ní kẹjẹ irú nǹkan yẹn nínú àwọn dáadáa anabi ní haram ni ọ̀rọ̀ principle anabi gbé kalẹ̀ ó mì pé nǹkan ti kìbọnú àdìsí yìí tẹ wò ó tí nǹkan yẹn ṣe nǹkan ẹ̀gbin àkọ́kọ́ nù. لينا ارتوا كلام هذا وقلنا ما حرم عليكم الخمر وال والميس وال والخنزير أني مشيتيه مشي الخنزير إلى ده مسلوه تا دكورا كهيل يقول كم كلام الله شلوه إنه إتى إلى ده أبو رجاء ترى لما يقول ها sẹ́ni lẹ́yìn tó bá ti ní èékánná tó sì ní ọ̀gàn tó lè pọnrọ jẹ ní amọ̀jẹ ẹlẹ́ni ò sí ń bẹ̀rẹ̀ irú ìyẹn lè sẹ́ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ti dákọ̀ rẹ̀ pé á ìwọ ni ẹlẹ́dẹ̀ ọgbọ́dọ̀ dé tiẹ̀ sọ́bákan náà ẹ̀wọ̀n ni mùsùlùmí ṣe ń lè ṣe bá àwọn ẹranko tó kó lè pa nǹkan jẹ ó lé ní ọlọ́gàn tó wà ní ọmọ ìgbádùn olóńgbádùn lójú àwọn oníṣẹ́ ọ̀hún ọ̀hún ó máa ń dó aaa jẹkújẹ ni wọ́n jẹ yẹn jẹkújẹ haram náà ni wọ́n jẹ abẹ́ kété wọ́n jẹ kété sukuru àwọn kan yẹn ìwọ́n gbọdọ̀ jìnnà sí i ó ní kẹ́ wá nǹkan halali ó ní kẹ́ máa jẹ ó ní wala tattabi'u khutuwati shaytan nígbà tẹ́ bá fẹ́ wá nǹkan tẹ́ jẹ yẹn ẹ gbọdọ̀ tẹ̀lé ìlànà èṣù ẹ jìnnà sí ìlànà èṣù níbi nǹkan tẹ́ bá fẹ́ jẹ torí pé kí ni innahu lakum aduwwun mubin tábà ń sọ pé kéèyàn wá nǹkan halal láti máa jẹ ojúṣe mùsùlùmí ni wípé ní ọ̀nà tí ọmọ fi gbàjẹ́ o mùsùlùmí ò ya alubára kó lọ tọrọ jẹ káàkiri mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ àbí kí o jòkó o rò fáin bára náà lọ́mọ ṣe ọlọ́run ọ̀fẹ́ mùsùlùmí ń jẹ́ ẹni tí ó ṣiṣẹ́ al-muslimu al-qawi ahabbu ila Allah min al-muslim ad-da'if mùsùlùmí tó lágbára olúwa ni mo fẹ́ràn rẹ̀ ju mùsùlùmí tó ya ọ̀lẹ lọ tí ò ní ṣiṣẹ́ torí pé kí alayhi wa sallam ó jẹ́ pé wa ẹni àhàdíìsì yìí ń bẹnu musnad imam ahmed alayhi rahmatullah junayd bin umayr olóògbà àhàdíìsì yìí wá olóòwò gbọ́ ọ̀rọ̀ yẹn an khalihi látọ̀dọ̀ ọ̀nkù àbúrò bàbá rẹ̀ ó ní sí ìlànà nabiyyu sallallahu alayhi wa sallam ó ní wá bí anabi sallallahu alayhi wa sallam an afdalil kasbi wípé iṣẹ́ wo ló dáa jù kí ọmọ ń ṣe tí ọmọ fi ń jẹun anabi ni faqal anabi ni bẹ́yì ọ̀rún nàbẹ̀rún òun náà ni kéèyàn ní ọjà kéèyàn ń rà kéèyàn ń tà àmọ́ tí nǹkan yẹn jẹ́ nǹkan aláàlú kọ́mọ ra nǹkan tó jẹ́ nǹkan aláàlú kọ́mọ ta nǹkan tó jẹ́ nǹkan aláàlú sànẹ́bí ni ọ̀nà àkọ́kọ́ tó bá ju ọ̀nà fi ṣe ìgbésí ayé kò iṣẹ́ òun ló ń ṣe á èyí ṣe bísíǹsì ni ìtajà ìrajà so ànẹ́bí ni ọ̀nà tó bá jù lọ. ṣé wàá tí o bá ní èèyàn ń tajà èèyàn ń rajà bí ọjà yẹn bá dáa àmọ́ tí ìjọba bá ń sọ fún ọ pé a faramọ́ ní ìlú yìí a faramọ́ ní ìlú yìí kí o jìnà sí ẹ̀wọ̀n kí ọmọ ta ọjà ìyẹn ń ta pẹtrólìsì ọjà aláàlẹ́ ni àmọ́ ìjọba ní ìfẹ́ àfẹ́ bá ń gbárọ̀ wọ́n wá yan àwọn kankanlẹ̀ àwọn dpp àbájọ́ pé wọ́n so ẹni tó bá jẹ́ olúwàbí kó mọ̀ bèbí irúṣẹ́ báyẹn ó ti di haram lọ wọ́n ti ní àfẹ́ kọmọtàwọn lọ báyìí pẹ̀lú kọ́m black market tí gọ́ọ̀mẹ̀ntì bá ti lé wọn ọ̀fẹ́ pé a ah, fẹ́ kí ọmọ ta black market epo jìnnà sí ó ti di bẹ́ẹ̀ ọ̀hún haram ó ti di ọjà ìwọ̀nù sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní kúlù mimma fil ardi ìpè ẹ̀mọ ẹ̀jẹ̀ nínú nǹkan tó jẹ́ nǹkan aláàlẹ́ torí pé ni bí ẹ bá ń bẹ̀rẹ̀ ayé dandan ni ọmọ ènìyàn jẹ yóò mọ látara jíjẹ àti mímu ìyẹn wá lè balùkìyàmù yẹn jẹ gbogbo bí wọn sì lè tún ayé yẹn ṣe ní látara jíjẹ àti mímu ẹni tó wá ṣe pé jíjẹ mímu náà ló bá fi kó bá ìgbésí ayé ara rẹ̀ à ó ṣẹ̀tì ara rẹ̀ òfin parí ẹ̀ anábì pé òwò òun là ànábi wa ni wà amalu rajuli biyadihi àti iṣẹ́ tó ṣe pé ọwọ́ ara rẹ̀ ló fi ń ṣe iṣẹ́ ọwọ́ ohun tí ànábi sallallahu alaihi wasallam tánàbí irú ìfún wa pé tó bá ní kí ló dáa jù iṣẹ́ òun ló dáa jù òun kí ọmọ sí business àbí kí ọmọ ní iṣẹ́ ọwọ́ téèyàn ń ṣe iṣẹ́ ọwọ́ ni bricklayer iṣẹ́ ọwọ́ ni tailoring iṣẹ́ ọwọ́ ni carpentry iṣẹ́ ọwọ́ ni kí ọmọ ẹ̀rẹ̀ píńtà ẹni tí ń kọ́dà so iṣẹ́ ọwọ́ ni kí ọmọ ọhún sọ gbogbo àwọn iṣẹ́ ọwọ́ tó sápọ̀ rẹ kẹtẹ yẹ so ara iṣẹ́ tọ́lọ̀ ọba fẹ́ràn tó nífẹ̀ẹ́ sí ni yóò wá túmọ̀ sí pé kọ́dà ẹni tó pé ń kọ́ yẹn náà ni yóò fọ́ kọ́ yóò fọ́ báyìí kọ́ iṣẹ́ ọwọ́ náà nìyẹn kò sí tó burú mẹ́ iṣẹ́ ọwọ́ náà ni àwọn kí wọ́n á jòkó àwa ń tiwa gbogbo fìtínà yìí àwọn bàbá ti parí ẹ̀ fún wa kalẹ̀ àwọn òṣìṣẹ́ ilé tiwa àìṣiṣẹ́ a máa ń jòkó ọlọ́mọ ọmú nǹkan táwọn ọmọ ẹ̀jẹ̀ wá bá wa ni ta ló fẹ́ jọ ọbẹ̀ kan lórí ọ̀rọ̀ ànábì wo ló fẹ́ fi jọ sàhábà wo ló fẹ́ fi jọ sókè ní àwọn máa ń jòkó ni ẹ sì rí náà ni òrí àwọn tí ó ń jẹ́ oníkéwú tó lọlé kéwú àti kó kálukú lọ lè pa ìròrí yẹn dà kó kálukú lọ pa ìròrí yẹn dà wàlá ọ̀rọ̀ tó sọ yìí bó ṣe rí ní òlànkà ìtì ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ bọ́ọ̀ tá bàbá bá rí ọtọ́ bá lọ ìdí òfin lo àyè ó lù ọ́ ni ọ́ ó lù ọ́ bọ́lá bá ń ṣe ọ́ ní ọmọkọ́nà bọ́lá bá ń ṣe lọ́wọ́ tí ò وتجيبني وما يمكن خجوني so wọ́n wá kó sáré fún wa so òun ni pé kódà yóò tún máa dùn wọ́n ìwọ́n tó bá rí pé bóyá ìjòkóhùn ọ̀fẹ́ kọ́kọ́ bọ́ ọ láàmú tó sì rí pé òun rí gan níbẹ̀ gbàtó ìyọba pé pé àà eléyìí ni kò bọ́lọ̀ ọlọ́run bá mọ̀ tí ẹ bá bá báyìí òní bọ́lọ̀ òní bọ́lọ̀ nírọ̀rùn ó lọ pé mi ò lọ́nà ìgbà fẹ́ yà yín báyìí tó sì ní orí orí orí kí ọlọ́run jọlọ́ àjẹbí yìí pọ̀ lára ẹ̀ àjẹbí yìí pọ̀ lára ẹ̀ ẹni kí ló ń pè lájẹbí jálà yìí ọlọ́run kò sànù fún ọ. sọ ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lù ní ọmọ òun kí ló dé ah, ah. ẹ̀kọ́ sí oṣù wò fẹ́ oṣù náà ṣe o òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àfà mọ́ ìdàpọ̀ iṣẹ́ àfà olójúkẹ́ ọmọ pọ̀ òkèwù lọ iṣẹ́ àfà olójúkẹ́ ọmọ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lọ kò sí iṣẹ́ àfà tó jù lọ àmọ́ pé ń jòkó ọwọ́ ń fẹ́ yí pẹ́ òun jòkó òun retí àwọn tí ó gbóòmù káàtà wá so iṣẹ́ afákọ́ni yẹn iṣẹ́ ìkọjá àlà iṣẹ́ tí wàá di tó wá dà ní ìsìn ó ti kílẹ̀ tẹ́lẹ̀ bọ̀dù báyìí wípé iṣẹ́ babaláwo ni iṣẹ́ àwọn babaláwo náà ní iṣẹ́ ètí ń jẹ́ iṣẹ́ àfa akẹ́tọ́ba kù tí wọ́n ń tọrẹ ṣùgbọ́n ti rí báyìí wọ́n hu orí èèyàn wọ́n bẹ apá èèyàn wọ́n bẹ èèyàn lódìdí ẹ̀yin ò sì nímọ̀ ẹ̀ mọ̀ ní bàbá wa pé ah bàbá yìí wọ́n lọ níbi dí nínú sáré la ilaha illallah ṣe rí ọlọ́ọ̀ba ó fi two thousand seventeen ọmọ eighteen yìí ó fi tú àṣírí nǹkan lórí lọ́rọ̀ yìí rẹ̀ àwọn sáré ó sì jìn ẹ wá gbà láti bá sáré ti jìn ó wá ní ìyá ya wòlíì ó bá bàbá yìí ó ya ó ti kú tójú ó ti kú tójú wá yìí ó kọ́ nílò ó ń rọ̀gbọ́n ó tọdún mẹ́fà sáré yẹn wájú Allahu Akbar ọmọ sá sanu wa ọwọ ọba ẹrọ níbi ẹdí wẹrẹ níyàwó wọ wẹrẹ níyàwó good àwọn mọ́ngàlá ni wọ́n ti gé lórí wọ́n ti gé. ṣe tó kú rí ìwà lọ́ọ̀ì sóbi ní ilẹ̀ ìpínlẹ̀ ìlà ìlà ńjọ kẹta láti lọ síbi sáré rẹ̀ àti bá kẹkẹ lọ àbá kẹkẹ sáré ìdìbò gbogbo ó sì lọ́ọ̀lọ́ fẹ́. ẹ bá wo orí ọ̀rọ̀ báyìí lágbára wọ́n fi wọ́n gbọ́ lójijì ni wọ́n gbọ́ lójijì. ṣé wàá rí pé ní ìsìn ṣé oyin tó ṣẹlẹ̀ lọ́lọ́jẹ́ ṣé ẹni tó ń gbìyànjú lójijì lóòótọ́ nù gbọ́n lórí tí wàá mú wá jọ ibi padà pé ah, àti bàbá ijó mi yìí àti wọ́n ju wọn lójú sí ni kọ́lá nínú mi yìí náà wọ́n kẹ́lò mi mọ́ tó ṣe pé wọ́n fẹ́ lọ lè ó ní pé ó lọ lè ó yẹ̀rẹ̀ ìgbà tó ṣe sán òjò wa rọ̀ mọ́júmọ́ àwọn kan sì bóyá lọ́nà ojú ẹkún àbí nǹkan kan ó ní ìwé ni wọn ló sì fa láàárọ̀ ó fẹ́ tu ó fẹ́ gbé lọ yorùbá àgbẹ̀ jáde sílẹ̀ nígbè káì ó náà fọwọ́ ẹgbẹ́ ọwọ́ ẹgbẹ́ ó sì bẹ́ẹ̀ ni òun láàárọ̀ ìdìbò létí sàárì kan ti wú kalẹ̀ ó wá gbé e padà ó sọ pé lójú ẹbí kankan o ó sọ pé lójú ẹbí kankan o ládùúgbò e pẹ̀lú ọ̀rọ̀ sáìdì bọ̀ ibi tí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tóbi ọdún mẹ́ta báyìí àbí ọdún ọdún mẹ́ta so bẹ́ẹ̀ náà ní ládùúgbò ń tòsí àdúgbò wáyà yín náà èmi dákọ̀ rẹ̀ yóò yà kú ẹ máa wò ẹnì tó wá ní ọ̀rẹ́ kan ẹnì ọ̀rẹ́ wa sọ fún òun gbọ́ súnmọ̀ yìí pé gbé mọ́mọ́ rẹ̀ lọ́tẹ́ ó ní ìgbó wọn lọ́tẹ́ á sì wọ́n sí ilé rẹ̀ tó lóòótọ́ gbà tó dídọ́ kejì wọ́n bá tó kọ́ọ̀lù ọ̀rẹ́ rẹ̀ pé àmọ́mí ya wòlíì bí omi ká ìtọ́lọ́lẹ̀ ébo kékeré ní ọ̀rẹ́ ya wòlíì onísàlẹ̀ wọ́n jìnnà wọ́n lè fò ó sọ̀rọ̀ yìí ọ̀tẹ́ lọ́rùn orí ọ̀tẹ́ lọ́rùn ọ̀tẹ́ lọ́rùn pé a ti wá bu sàárè ìyá tó ya wòlíì báyìí ó sì pa gbèsè àwọn ọ̀rọ̀ àwọn alájà ya wòlíì o alájà ya wòlíì o gba ara gba ẹ̀rọ bá dé wá pé ẹnìkan bá wo sàárè ìjọba ni à ẹ̀jẹ̀ ní ibi ìgbà sọ yìí bá gbàtí ó tu báyìí ó ti gbé lọ nítòsí àdúgbò wa yìí ni ó ti gbé ó ti gbé lọ yẹn sórí tí mo ti lọ òun ni pé iṣẹ́ jálàbí ó hàn sáwọn èèyàn báyìí nìsẹ́ pé iṣẹ́ awo ni iṣẹ́ babaláwo ni sọdọ́kọ̀ táfílà fáwọn wá tó máa wáyé orí ọ̀bùkà kiri ẹ́ kí afa wá ṣe wọ́n orí orí ẹsẹ̀ ó wá eré kí lórí rẹ̀ kí àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ìkíní kan tó sábà wọ́n oríṣiríṣi àwọn ajá wọ́n wá kí wà tó bá wọ́n inú ajá tó wọ́n eré rẹ̀ kí tó wá eré ọ̀bọ yóò padà wá àwọn èèyàn náà tó bá yá sọ́kúrú àwọn kan yẹn náà ni Ànábì sallallahu alaihi sọ fún wa pé iṣẹ́ òun ni kéèyàn ó ní iṣẹ́ owó yẹn tí yẹn ń ṣe lọ́wọ́ ànábì sọ̀lá ọ̀sọ̀lá ibi ilé yóò ti máa rí wípé gbogbo ẹ̀yin oní bísíǹsì ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ bẹ́tà gbogbo ẹni tí wọ́n lòun sí àfa o ẹ ta ju ọ lọ́dọ̀ ọ̀rọ̀ wàlúwà ìdààmú ẹ ta ju ọ lọ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní pèsè jálà bí lòun ṣe lóye ní ara rẹ lóye pẹ̀lú ara rẹ ó tún àwọn ọ̀rẹ́ bá rẹ ẹ̀rọ ẹ̀rọ àṣàdúrà à ẹni tó dọ̀tí ó dọ̀tí wọ́n mọ́jú lọ ọmọ jùlọ ó fi ọba tó dáyé búra ọwọ́ ọwọ́ lẹ́yìn tí ń ṣe jálà bí tààrà tí ò ní mọ mu ọtí tí ò ní mọ mu sìnọ́ọ̀pù tí ò ní mọ mu ọtí ṣẹ́ẹ̀dì ń rẹ̀ tẹ́ẹ̀ ní bá sìnọ́ọ̀pù ọwọ́ ó sọ pé gbogbo náà lè sọ pé ọwọ́ torí gbogbo tí ń jẹ́ oògùn tí wọ́n ń lò tó bá bẹ́ẹ̀ lo iṣẹ́ kan tó le wọ́n wá ṣètánì kan tí ó le tì í àsìtánìkì ó lè tì ní olówàtì ẹ̀rí wọn sọ ní rédíò wọ ẹ̀mọ́ ilẹ̀ àyátì wọ́n ti ní mọ́rù wọ́n ti ní láàmì ẹ̀rí gbọ́ ìkéde òun lórí rédíò gbogbo bá ti ń dákọ̀ láàmù wọ́n ni àwọn ètò ẹ̀sọ́ ọmọ ọlọ́rin ọmọ ọbọ wa ni wọ́n ọmọ ọbọ wa ni wọ́n ọmọ ìdúró ni wọ́n sọ ọmọ ọlọ́rin ni wọ́n kọ́lá àwọn bàbá ọlọ́rin ni wọ́n so ẹni tó lè mọ́ mbẹ́ òun náà tó bá ju ara rẹ̀ fún ìtẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam fún ẹni tó lè mọ́ mbẹ́ nìyẹn torí ẹni ní ilé ìwọ ẹsẹ ní ibi mi ní àwọn mọ̀ràmọ́tì onígbẹ́lẹ́gbẹ́ mọ̀ràmọ́tì èèyàn bí ká máa gbé èèyàn jẹ ká máa pa èèyàn ká máa fi èèyàn sí nǹkan lórí ibi ní mọ̀ràmọ́tì àwọn ọtí ń ìwé ìsìn mọ̀ràmọ́tì àbí sọ ọ́dà ẹlẹ́dẹ̀ ńkọ́ kéde mọ̀hárámẹ́tì ìnàkí sí kéde mọ̀hárámẹ́tì sí ẹnìkan ọmọlúwàbí kan lọ gbọ̀nà kí àwọn ó sì sún ó sún níná ó sì jẹ́ ó jẹ́ tó kété ntọ́ba ti ntọ́ba ti ntọ́ba ti ntọ́ba ti la ìkété ní sori inna lillahi wa inna ilayhi raji'un kẹ́rọ lè wo oòrùn burúkú ti bẹ́ẹ̀ ẹ̀rọ lè wo oòrùn burúkú ti bẹ́ẹ̀ níbi ìkété àwọn oníjàlá bíi àwọn ológun wọn ó fẹ́ jó ó jó ó jó yóò sì di yóò ju orí ní gbogbo àwọn ẹgbẹ́ burúkú gbogbo tí mo yóò sì lọ sí mo kọ so èyí sì mọ̀ pé aburú ń bẹ níbi àwọn nǹkan yìí so kúrò mimma fil ardi halalan tayyiban olúwa ní ẹ máa jẹ nǹkan tó jẹ nǹkan tó bá jẹ kó jẹ nǹkan aláàlí tayyiban kó tó jẹ nǹkan tó bá tó mọ́ kọ́ mọ́ kọ́mọ̀ jẹ́ pé nǹkan tó ṣe pé yóò dọ̀tí ni ẹ wá wọ̀ ó ní wàhálà kọ̀tẹ́bù ìrú kòtòwá àti ṣẹ̀tàn ẹ má tẹ̀lé ìlànà èṣù níbi pé ẹ jẹ nǹkan àbí ẹ mu nǹkan ẹ ìlànà èṣù tì ìlànà èṣù òun náà ni kí ọmọ ṣòwò kí ọmọ ṣiṣẹ́ ọwọ́ kí o tó lọ ṣògùn sí kí o tó lọ ṣàwúre sí ìyáni oṣù ní kí ọmọ ṣàwúre ọmọ ṣògùn nítorí pé òun tajà dáàbò ṣé ọṣẹ dúdú ní wà ní kọjá rẹ ọmọ ta ṣé ọṣẹ dúdú ní ò ní kí owó ẹ̀rẹ̀ iṣẹ́ rẹ tó ṣe kọ́mọ fi dàgbàsókè so ìlànà èṣù ni kódà tó bá ti ẹ̀rí ṣe jẹ ìlànà èṣù ni ọlọ́run ní ọgbọ̀dọ̀ tẹ̀lé ọgbọ̀dọ̀ tẹ̀lé o tó bá kan náà fi lè mọ àwọn ọ̀nà tó ṣe pé anẹ́bísọ̀ lọ́wọ́ ẹ̀sánlá ọ̀là alẹ́ fún wa pé ẹ gbọ́dọ̀ gbóbi eléyìí níbi iṣẹ́ tẹ̀bà ṣe àbí níbi ọ̀nà tẹ̀bà máa gbàjẹun àbí Mas'ud al-Ansari radiyallahu anhu ó ní rasulillah sallallahu alayhi wa sallam ó lánàbí náà alifamani kalb anabi kọ́kọ́ ṣe pé tó ní iṣẹ́ òní wọ́n ṣe fún ní ajá lè ní ń tà bísíǹsì ajá náà lè ṣe àdẹ́mi ní ẹ̀ka yìí bóyá ajé ìbò lè mí ta ni àbí ajá àbílẹ̀ ẹ̀ka yìí àdẹ́mi ní ọwọ́ ṣe ló kọ́ báwọn. kódà kéèyàn ṣe pé bóyá èèyàn ní nǹkan tí yẹn ń fajá ṣe ó ní tó ń fi ajá ṣe bóyá tó ń fajá sọ oko ni àbí ń fi ajá sọ ilé rẹ̀ ní kò sí dogoro mẹ àmọ́ ajá yìí wá bímọ ọgbọ̀rọ̀ ká o ọgbọ̀rọ̀ bóyá ó mọ ẹni tí ẹni tó ṣe pé ó mọ tó ń níbi rẹ̀ tó ń mọ ọmọ lọ́dún olùsọ̀rọ̀ nǹkan báwọn ni ànábì kọ̀ bákan náà tó kọ maharul baghi kó ṣe pọ́nà tí yẹn ń gbàjẹ́ ọ̀rọ̀ zina ọ̀nà zina aṣẹ́wó ẹni tí ọ̀ṣẹ́wó yàlẹ̀yàlẹ̀ ọmọ tó ní boyfriend tó kó boyfriend wá ń kó fún ìyá rẹ̀ wọ́n sì dákẹ́ wà láyé ó lórí ọkùnrin tí ọba bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ ó sì mú ansẹ̀t wánu lé lóbìnrin ó sì di pé mo ti lélẹ̀ yìí wọ́n ní ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀ ọmọ ìgbélé wà kọ́ńgé ọ̀ ọmọ ìgbélé wà anabi ah, ní sẹ́ rí owó yẹn owó haram ni anabi ní ìmọ̀ ni kò dáa kí ọmọ jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń rówó kí ọmọ ṣe àlè kí ọmọ kí ọmọ ṣe ìwà ìwà gbèrè bẹ́ẹ̀ làwọn ọkùnrin mi náà àwọn náà wọ́n ní sẹ́ lọ́wọ́ àbí kọ́ mímọ́ ní sẹ́ lọ́wọ́ rárá àbí kọ́ iṣẹ́ díẹ̀ lọ́wọ́ ni wọ́n máa wá àwọn obìnrin tó ṣe pé wọ́n lówó lọ́wọ́ tí wọ́n lọ́ọ́ tí wọ́n láwọn gbà wọ́n lọ́wọ́ owó haram ni owó burúkú ni ṣùgbọ́n kan náà wà hulwanil kahin anábì ni owó tí bá ń jáde látara pé ìyẹn ń ṣiṣẹ́ yẹ̀múnú òun ló pẹ̀ owó áàtì owó kùránì òun ló mú gbọ́dọ̀ tí wàá rówó owó òbú ni owó padà náà mọ rí ẹnìkan tó ṣe yára bí tó wá ra mọ́tò lọ́wọ́ lẹ́ńdẹ̀ àwọn ni ah wàdá ọlọ́run ti gbàdúrà rẹ̀ aláìmọ̀kan ní ọ̀hún wọ́n wọ́n ọmọ nǹkan ọlọ́kọ́ máa ń wọ́n lè wọ́n lè mo ti rí wọ́n á ní kí ló dé mi ọmọ iṣẹ́ tó ṣe mi mi ọmọ iṣẹ́ tó ṣe so tábùkù bá ń pọ̀ ọ́ báwọn ẹ̀mí yẹn lọ́la àwọn náà ní ilé wọn ti bẹ̀ sí kéde kí wọ́n ti bẹ̀ ronú àwọn ọgbọ́n kìíní àbá kìíní àrùbà ah, nílùú ha múlù sí irú rúbà ríngì ọba nínú mọ́lọ́ ti rí tíádùn nínú mọ́lọ́ ti rí lẹ́jọ́s nínú mọ́lọ́ ti rí mọ́lọ́ ti rí ṣùgbọ́n àwọn kan báyẹn ó jẹ́ pé ó kíyèsí lọ ẹ wo bí ọ̀nà bó ṣe le tó kọjá pé ọ̀nà tí ń gbàjẹ́ o kọjá pé ọ̀nà tó ní ẹ̀ ń pè yẹn ń ṣe ẹ̀yà ń yẹ̀ mí wò àbí ẹ̀ ń jòkó sílé òun dáhùn yẹ̀ mí tó ó burú nínú Islam tó fi jẹ́ pé ń jọ̀kan Abubakar Siddiq radiyallahu anhu ó ní ọmọ kan Aisha lọ́gbà ọ̀rọ̀ wa tó jẹ́ ọmọ Abubakar Siddiq radiyallahu anha wa anhu ó ní bàbá àwọn ó ní ọmọ kan ọmọ orí ọmọ yẹn yakhruju lahu al-akhraj ọmọ yẹn nínú ọlọ́run ní máa ń ṣẹ́ wá sọ̀kútẹ̀ bá lẹ́rú ìyẹn lè ní kọlọ́wọ́ iṣẹ́ tí ó sì máa mú owó wá fún yàn. olùwàkánà Abubakar radiyallahu anhu ya'kulu min kharajihi oúnjẹ nìyẹn bá ti wá lọ ṣiṣẹ́ tó bá ti wá àwọn akéwì máa ń nínú owó yẹn yóò nà ń bẹ̀ oníjọ́ kan dé bìṣẹ́ ìkéyìn ọba gbé nǹkan kan dé bí alukari tó bẹ̀rẹ̀ dé àbí kankan tí ẹ lọ́n jẹ fa akala minhu abubakar radiyallahu anhu abubakar bá jẹ bàtọ́ jẹ tán àfàkọ́nà abubakar wa sọ́ba yìí pé máa hùwà ipe yẹnu ẹ lálàlà fa akala minhu radiyallahu anhu faqala lahu al-ghulam ọmọ yẹn gbẹgbẹ lọ́wọ́ sọ fún abubakar radiyallahu anhu pé àtẹ́bẹ̀rẹ̀ máa hàdà sọmọ yìí tó jẹ yìí ọba kan ti jẹ tán ọmọ yẹn wá ní ibi pé a ah, ẹsà sẹmọ kẹkẹ jẹ sẹmọ bí tí mo ti rí ọba kan ní máa hùwà kí ni nǹkan náà ọmọ yẹn gbọ́dọ̀ ti rí wọn ni kún tutaka hantumi insan fún jahiliya ó ní mo wo sẹfẹ nìkan ni o lásìkò jahiliya síwájú tó tó di mùsùlùmí. قولوا وما احسن وما احسن الكهانة اني زي جايب موه ايه موه الا اني خدعته مكتاني مطعم قولوا شكو اللي بقول بقول ايه منين انت اول بين كسم البنين كل بارجي اه كمانو مزا قوافلون خدعته مطعم ó ní falakiya ni mo rò pé nǹkan wa bọ́ sí wa pàdé mi màtọ́ pàdé mi fa àtọ́ ni bìdáàlì ló wá fún mi ní nǹkan tí mo fún ọ n tó fún mi yẹn ni mo wá fún ọ ó ní fa áàdà lẹ́rìí àtàkùtà mi ara rẹ̀ ni wọ́n bá kúrò náà ti jẹun ó ní bàtà bá kiri gbọ́rọ̀ yìí fakọ́ akúnlẹ̀ ṣẹ́yìn fi kúrò yìí Abubakar Siddiq ó sì kọ́ bọ́ọ̀lù fún ó sì ju gbogbo nǹkan tí ń bẹ nínú tí ń bẹ nínú rẹ̀ àti nǹkan tó jẹun àti nǹkan tó gbàrọ̀ rẹ̀ ó sì tọ́ gbogbo ẹ̀ka rẹ̀ lẹ́ẹ̀kan náà so òun ni pé kí ló fà ní pé Abubakar Siddiq kò fẹ́ kí oúnjẹ haram yẹn kó wà ní ara òun ẹ̀rù báwọn sálàfù wa ṣe rí lélẹ́yìí ṣùgbọ́n àwọn ṣe gbọdọ̀ nínú ìfúnwẹ́sẹ̀sẹ̀ ọlọ́run ọba wọ́n gbọdọ̀ wá ọ̀nà jíjẹ tí ó jẹ́ ọ̀nà halal tó jẹ́ ọ̀nà halal tó bá wù ọlọ́run olùṣe kó fẹ́ bá wù ọlọ́run olùmọ́nà kó fẹ́ kódà lómi olùjẹ́ kí wọ́n iṣẹ́ rẹ̀ tí ń ṣe iṣẹ́ kéré báyìí náà ni ṣe kéré ni àmọ́ ọlọ́run sì mọ mú àwọn ọ̀nà halal nínú wa tó kò ní yàwó yẹn gan kò ní yàwó yẹn tó kọ́ ni wọ́n wà àjọ ṣẹṣẹ́ yìí náà ni àmọ́ tó kálukú ń bà tó sẹ́sẹ́ ọmọ ikọ̀ ǹjẹ́ ọmọ tó ń kálukú ń gbà sí bákan náà ṣe kàn tó kálukú wọn mọ̀ rí so bákan náà kọ̀ ṣòwò náà ni pé irú tí má ti ń jáde lọ́nà tó jẹ́ ọ̀nà halali wàláhì tó náà bá fẹ́ fún wa nìyẹn tó bá ń jáde lọ́nà haram kí wọ́n mọ̀ pé ah, ọ̀nà tí ò da lọ́nà yẹn ń bàjẹ́ wọ̀nyí. Allah subhanahu wa ta'ala ó ní wala tattabi'u خطوات الشيطان إنه لكم عدو مبين يعني كل ما تيبا هو أنت جميل ومثلي لنا شيطان سيو ولا تتبعوا خطوات الشيطان طبعا قد تفسير ابن كثير رحمه الله ولكل معصية لله فهي من خطوات الشيطان بكم ستيبا شيء ìlànà tí ẹ bá tọ̀ tó jẹ́ ìlànà tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ olóńpẹ ní ìgbésẹ̀ èṣù ẹkùnrin aleyhi rahmatullah ó ní tí ń jẹ́ kùtùwàtì ṣèyítàn ó ní nàzàgàtì ṣèyítàn ó náà ní àwọn ìbò orí tí ṣètọ́lù máa ń tí máa ń borí ọmọ ènìyàn tó pé yóò ti ẹgbẹ́ ọmọ ọmọ ọgbà látara pé ó sáfẹ́ jẹ ó fẹ́ mu ó ní sọ́ra o mọ́tẹ̀lé o mujahidi ni rahimahullah ó ní xɔtɔ awu ó ní xɔtɔ o awu kọ́ọ̀lá xɔtɔ ya o ó ní ìgbésẹ̀ ìṣòro ń jẹba o. wàlá tó tẹ́bi ó xɔtɔ wá ti ṣètọ́n inú àwọn afáàsùn náà àwọn sálàfù wa abu majlaz ó iya an-nuzur fil òní kí ọmọ ẹ lórí níbi tó bá ti ń ṣe lọ́rùn tó ní jẹ́ ìwádìí ṣètọ́nù ó ṣe tí ọ̀dà ó sì ń lórí pọ̀ mọ́ bá a lọ gbòò ní jáwọ́ kò ní bẹ́ẹ̀. ṣáàbí onínàdà rọ́jùlùm nàdàrà rọ́jùlùm àyìn xara ìbùnàwó fàfitàwò masurúkú dábòhì kábàṣe ó ní kòtòwátò ṣètọ́nù ó ní kọ́tọ́lọ́wọ́ wọn fẹ́ bí kí ọmọ lọ lè sọ pé tọmọ wọn bá ṣe kíní kan wọ́n pa lára pẹ̀lú kan ṣe bẹ́ẹ̀ ó lérí pé wọ́n pa ọlọ́run bàtó lérí pé wọ́n pa ọlọ́run ó fọ ọlọ́run búra fún wa láìpẹ́lá tọmọ ibi ìṣe ìjọba yìí é pa ni sínú mọ̀sílùkù wa gbọ́ mọ̀sílùkù wa sọ pé fàtà òbí dábò ẹ̀yìn kàpì ó ní lọ́ọ́ ní pa ẹran ìwọ́n pé kó sì kàfàrà ṣùgbọ́n ilẹ̀ mọ́pọ́mẹ́ mọ́pọ́mẹ́ ara àwọn ọ̀nà kòtò wá tó ṣe ìtàn látara pẹ́lú mi fẹ́ jẹ ọfẹ́ mu òun ni pé kí ọmọ sọ nǹkan kan di èèwọ̀ fún ara rẹ̀ sínú àwọn sálàf ìyẹn ni pé Ibn Mas'ud ó ní ẹnìkan ó búra pé òun ò ní mu bẹ́ẹ̀ òun ò ní máa mu ní ìtumá wà nílẹ̀ òun sì ní wọ́n jẹ́ yọ̀mọ́ ìgbìmọ̀ sẹ́yìn wa gbọ́ pé òun ní jẹ́ yọ̀mọ́ òun ní mímú ní ìtumá ẹ̀bá yẹn láti máa ń ṣe ní òní yìí lásìkò yìí ẹlòmíì yóò máa ní òun ní jẹ̀fọ́ ẹ̀wọ́ ẹgbẹ́ òun ní jẹ́ olùkọ́ tó bá ti jẹ́ nǹkan ẹlẹ́mìí mọ́ dúpẹ́ òun ṣe kí ni òun ṣaṣẹ́ òun láwọn ṣe kàn tó òun sá faja'ala ya'kul wọ́n ní ibi Mas'ud wá ń jẹun fa'tazala ar-rajul ọkùnrin wa ta kété kò bá wọn jẹun faqala ibn Mas'ud bí Mas'ud wá ní parí léyìí náà wílú sahibakum ọ̀fẹ́ ni yíyá ọ̀fẹ́ ló ń jẹjẹ faqala ńlá oríbi orí ìfẹ́ alẹ́ fún ní wàrà ní olówọ̀fẹ́ gbé fún náà jẹ́ olówọ̀fẹ́ ah. Mas'ud wá ń di pé ikú ta lẹ́nu yìí wọ́n ní asọ ìmùn àǹtí tó ń gbàwẹ̀ ni ó ní láà rárá fàmì sáàlù mo sì bẹ̀rẹ̀ kí ló ń ṣe ọ́ kí ló ń ṣẹlẹ̀ sí ọ ó wá ní haramtu an akula dọ́rọ̀ an abada mo ti sọ́ dé wò fún ara kí mi ní jẹ wàrà mọ́ láéláé ni inú bá sọ́dọ̀ wá sọ wáyé pé hàdà min khutuwati ṣètọ̀ ìgbésẹ̀ oṣù lórí yìí ntọ́lọ̀ ní kò jẹ halali ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ bí kò jẹ fúnra rẹ̀ kọ́ wá ní oníṣe bẹ́ẹ̀ mà òní tẹ́rọ ọ̀fẹ́ otu bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìṣùnà tí gbogbo ìlànà tó ṣùgbọ́n pàkalẹ̀ inú wọn sì bá wọn pé fọ́tò ìfàkàfẹ́rẹ́ àyẹ̀mẹ́rẹ́ yà jẹ́wọ́ kò sì lè wọ́n lè tóbi sí kàfàrà ìbúra tó ti búrọ́ o búrọ́ nǹkan yìí mùsùlùmí ó ṣe lè nǹkan mọ tó bá ti ní nǹkan yìí ìlànà tí ọ̀dá ni kí o sì mọ̀ pé lánàá ìṣúni kí o jìnà sílẹ̀ kí ọmọ dèdè so ọlọ́wà nítorí pé kí ni innama ya'murukum bis-su'i wal-fahsha olùwàyè ṣe rí ash-shaytan kò sí ìṣèkú tí mo pa yín láṣẹ àfi kẹ́ ẹ máa aburú ọ̀rọ̀ pa yín láṣẹ yóò ní ẹ máa ṣe aburú ni ẹgbẹ́ báyìí tọ́lá ní èṣù níbi ìwà owó aburú ni èṣù lọ́wọ́ kódà bí ló gbé ṣètò ni ó gbé ẹbọ lẹ́lómi lọ́wọ́ ṣètò ni ó gbé kúfùrù lẹ́lómi lọ́wọ́ inú méjèèjì náà ni inú tó gbé ẹbọ lẹ́yìn lọ́wọ́ àti tó gbé kúfùrù lẹ́yìn lọ́wọ́ tí ẹ pé lánàá èṣù wọn bá tọ̀ níbi ọ̀nà tí ń gbà wá owó ẹnìkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ fún mi à ń sọ̀rọ̀ báwọn ọ̀sẹ̀ yàyà kúrà nílùú báwọn ọ̀bọ̀ ṣe dìdàkudà àwọn ọ̀bọ̀ àfà wọn ní òun ní ọ̀rẹ́ kan ike ọ̀rẹ́ òun yẹn àwọn jọ lọ ní kí òun òun sáwọn rí owó yìí ó rí owó yìí ó ti kọ́lé tira mọ́tò ó ti kọ́lé mi ọ̀rọ̀ yẹn máa ń bí pé kó wá ní báyìí owó ni ọgbẹ̀gbẹ̀ náà à ń jẹ́ yìí mọ́ náà ni eré àà yàrá náà àdúrà náà ni wọ́n ń ṣe wọ́n ń ṣe bí ní àṣùbà àwọn òtí kan àṣùbà ni wọ́n kàn lè ká mọ́lẹ̀ nìyẹn sàlámù alaykum ọba sílẹ̀kùn tá ní ó lè mẹ́rin wọlé ìgbà wọlé òun bá dàpọ̀ so orí ọ̀rọ̀ tí mo ń bọ̀ sọ ó sáadá o fi ọ̀nà yìí èyí mi náà fi ọ̀nà tó ń rìn tó fi ń lówó yìí fi èyí mi náà wọ́n ni ah, sílẹ̀ mi tí wọ́n bá mi lásùbà sí níbẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ akọ́dákẹ́lẹ́ sí i wọ́n ní sọfẹ́ lówó ní sọ́wọ́ náà èyí tó bá ti ọ̀pọ̀ wọ̀ náà ní wọ́n ní à ìlọ́dù wọ́n ní àwọn tó ń lè ṣe wà yí o ìgbọ̀pọ̀ ọ̀rọ̀ náà dùn ó ní kí ló fa ni pé ó ń rò wó àmọ́ òwúrọ̀ kí òun náà ó ló wá ní à wọ́n ń kí òun òun òun kí òun tó ó yẹ kí ọ̀rọ̀ wà láì yẹ kí ọ̀rọ̀ ó wà níbẹ̀ tí àjọ pàdé mọ́sáàsì mi ni olóhùn kan wọlé òun jáde padà ní o òun wọlé òun jáde padà ní so yẹ kí ọ̀rọ̀ so irú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú táwọn èèyàn ń lò dàpọ̀ kí ni wọ́n wá kiri ayé yìí bọ́pọ̀lọpọ̀ ṣe á rí o bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rí nù àwọn oríṣiríṣi tó ń bá kiri ayé yìí jọ wọ́n lójú àtàwọn tó ṣe pé tọ́lá ẹ̀ẹ́dínlá ìlànà ìrìnàjò ìfẹ̀mí tí afáàmì ń ṣe àwọn èèyàn fẹ́ ṣe náà gbogbo tó lówó ń lò lára afáàmì fẹ́ lòlù sọ́kò fẹ́ lò jùlọ fẹ́ lò jùlọ tó mọ̀ sí fáàrí ni wọ́n bẹ̀rẹ̀ ní mọ́jì wọ́n bẹ̀rẹ̀ ní lẹ́gbẹ́sì wọ́n sì kí nìkan wọ́n ìṣẹ̀ ra mọ́tò yìí ẹnìkan olówó ló ń sọ apá fáàrí tó ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ àìníla ká ìfàfà inú ọmọ ẹsẹ̀ bá àdìsáfà ni yóò fowó ṣe fáàrí afọwà fi ìmọ̀ yóò fi yẹ̀yẹ́ owó rẹ̀ tó ní ìmúdi owó rẹ̀ ìmọ̀ níbi ẹ̀ àmọ́ tó wo mi mo ṣe rí wá sọ mi yí lásán gan wọ́n bàtà ní ìwé ohun tí wọ́n gbé sára àmọ́ kọjá ẹ bẹ́ẹ̀ ta èṣù àfáàní èṣù àfáàní àfẹ́ èṣù ni ṣètàlù ti tú tálẹ̀ wá ń wọ káàkiri gbùrùgbùrù kó sí máa tálẹ̀ ti ń wọ́n kí ṣùgbọ́n èèyàn ti lílẹ̀ kẹtẹ ní oríṣiríṣi kábọ̀ mọ̀ ní wọ́n tó ti gbé pàkìkalẹ̀ àwọn ọ̀rọ̀ níwọ̀ sọ afá àbúrò sọ afá ìwédele wọn ó kó ah, ilé afá mọdé yìí bí wọn ní kó ilé afá ni yìí àmọ́ ẹ ọ àwọn ọmọ ọgbẹ ẹ ẹ oní àbá ọwọ́ bá àgàbà ń bá gbogbo ọgbọ́n bá jòkó lẹ́wọ̀n jẹ ẹ́ òwúrọ̀ mi òbí àyè ti gbá orí rọ̀ ọ Ànábì sallallahu alaihi wasallam njọ́kọ̀lá Ànábì sallallahu alaihi wasallam ọ wá sòrò ní àwọn ẹni ẹni yẹn wá lé sàlẹ̀ sallallahu alaihi wasallam lọ parí kan lé sí gbogbo ara àwọn sàábà sí wọn wò pé àà ah, ah ẹ̀yìn ẹni tó ṣe pé òun náà ni aṣáájú gbogbo ayé nínú ẹni ènìyàn ẹni tó lórí fọlọ́ nífẹ̀ẹ́ sí jù òun náà ni wọ́n ń ṣe irúfẹ́ ń báyìí. sọ̀rọ̀lẹ́bí sallallahu alaihi wasallam ṣòmí ayé rẹ̀ ṣòmí tó wọ́n wọlé bó ṣe ká fún orí nù tí ẹni tó tún ayé ṣe ẹni tó tún ayé ṣe òun gbọ̀ngàn kò gbọdọ̀ máa wá ayé yẹn gbọ́dọ̀ mọ ayé lọ́yà so èyí tí mo ń sọ yìí kò túbọ̀ sí pé òun lè rẹ́ ni tí yóò lásìkí mọ́ àfa ó lè mọ lásìkí àmọ́ àfa yẹn gbọ́dọ̀ mọ jáde jáde kó àwọn sọ pé olówó là wà ìyá ẹlẹ́mọ̀ ẹlẹ́mọ̀ ó lójú olówó tó lè bá wà yìí fi hàn ah, olówó tó lè bá wà fi so àfa yẹn ń bà mí lọ́wọ́ nù ṣùgbọ́n ti kì í ṣé owó ni ẹ wọn ní ṣe fáàrí rẹ̀ ń bẹ náà sàhábà tó tó lówó wọn ò kí fún òye sífàárì abdullahi bin abbas olówó ni kì í fi òye sífàárì abdulrahman bin auf olówó ni abubakar siddiq olówó ni wọn wọn yẹ fi wọn sífàárì bẹ́ẹ̀ ni àwọn tálíkà náà sì ń bẹnu wọn anabi sallallahu alaihi wasallam wa mú wọn kó wá sọ wọn dẹni tí wọn máa jẹ bí iṣu bí a ṣe bí ọba àti àwọn olólẹ́gbẹ̀ẹ́ ẹ kò nídìí káwọn tó máa ń wọ gbọ́dọ̀ ni anabi ọgbọ́n tó ń mú sẹ̀mí ayé ní sẹ̀mí ayé tó yẹ pé ah sẹ̀mí ayé ẹni tí kò sẹ̀mí olówó nì sẹ̀mí ẹni gbogbo ẹni tó bá ń jẹ́ ìyàwó àfa o ò lè fi àárẹ̀ o ò lè fi àárẹ̀ bí ìyàwó businessman o ò lè fi ní àárẹ̀ o ò lè fi wé ìyàwó ẹni tó ṣe pé òun jẹ́ oníṣẹ́ ọwọ́ sùtúrú pé ìṣẹ̀lẹ̀ ayé àfa ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ní kọ́mọ̀nì ìpínlẹ̀ ni aláìní mo náà ni ó kójú ìlú àfà tí ẹ bá sì wò náà ìgbà tó ń sọ pé Ìlọrin da Ìlọrin da Ìlọrin da Ìlọrin da ẹ ń lọ lè wo ọ̀gọ̀rọ̀ àwọn afáǹgbà tó fi ń lọrin da fòkọ́rọ́ tálíkà ni wọ́n tálíkà tẹ́lá kó fífítì jọ ẹni tó wọ́n ló kọ́ wọn láti fi kẹ́lẹ́ lẹ́nu kan pé ń lọ wọn. wọ́n àtòjú pélé náà ní í ṣe àbẹ́ni ṣe kó ẹ̀kọ́ àbájọ ẹnìkan sọ̀rọ̀ sẹ́nu lójú ọjọ́ kan ó máa ń wá ẹni tí ó ń lo onímọ́tò ńláńlá ìlú nínú Ìlọrin yìí ó lè ẹ̀rọ ìjì náà nìyẹn nígbà bá rí mọ́tò ńláńlá tó tóbi gan nínú kọjá àwọn olóṣèlú àwọn kọjá àwọn àbá wọn wá wá níjọ́ kejì ìgbà tó tó wá níjọ́ kejì wọn kọ gbọ́ program ọ̀hún tó ti yẹn náà ni wọn ní ẹ̀dá kòtò ọlọ́wọ́ ẹ̀yẹ́ làfà ẹ̀wọ́n bínú sí wọn ọ̀gá ó sọ̀rọ̀ sọ̀rọ̀ bó ṣe rí lónìí yẹn ìtumọ̀ rẹ̀ tá à ń tẹ́ wáyé bóyá àwọn mélòó ni àwọn méjì náà ni àwọn olóṣèlú àtàwọn àfa ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn tá à ń tẹ́ wáyé bóyá kankankankankan sọ àwọn náà lọ́sìn báyé jẹ́ àwọn olóṣèlú àtàwọn àfa ọlọ́wọ́ bá ní ẹ̀rọ tẹ̀lé ìlànà ìsìn torí pé ìnáma ya ẹmẹ́rọ̀kún lè sí wọ́n mọ̀ pààyàn láṣẹ ló kẹ́ sábúrú rẹ̀ ní èṣù tiẹ̀ wọ́n lè fa ṣá ìbàjẹ́ lọ pààyàn láṣẹ ló kẹ́ ṣe tó bá darí lọ́nà tó bá fi ń lọ́nà ọbẹ̀ rẹ̀ lè wọ́n máa rìn èṣù máa wọ́ ọ lọ èṣù ti wọ̀ ní ìmọ̀ pé ìyá rẹ̀ ní bá ṣe òwúrù torí owó ọdún ó ń lẹ́ni láwọn ọmọ wọn jọ ẹ wo eré ibi tó jù tó tóbi jù kí ọmọ kìyà tó bìyà rẹ̀ mọ́lẹ̀ torí pé ṣé kí ni ìwà òwò sọlọ kọmọṣà sàmì fún yà ṣètọ́nù ni ọ̀nà tó burú bí wọn gbàrú yẹn gbàrú sọ́bàkànnà wa an taqulu ala Allahi ma la ta'lamun ọba yìí débi pé tẹ́ mọ̀ nípa ọlọ́run náà lẹ́ẹ̀mọ̀ sọ nítorí yóò tó tẹ́ mọ̀ náà lẹ́yìn máa sọ látara pé kíni ẹ̀fẹ́ sáfẹ́ tọ̀ ìlànà tó sàkà sí owó fún yín ẹ̀fẹ́ sáwọn owó náà jíjẹ ẹ̀wọ́ náà mímu ẹ̀mọ wa pa irọ́ mọ́ lọ́rùn wọ́n parọ́ mọ́ lọ́rùn òjò tọ́lá wọn bọ̀ ọ̀rọ̀ wọn wọ́n parọ́ ó lé wọn sùúrù ó ní ọlọ́run ti hàn mí nìsín ọlọ́run ti hàn ọlọ́run ti hàn mí pé tó bá lọ lè ṣe nǹkan báyìí ẹ̀mí kúkúrú wà ń bẹ̀ o ẹ̀mí kúkúrú ni òun lọ́wọ́ gbé hàn lára yìí wà ní ọlọ́mọdé àárí ọlọ́mọdé àárí tó kíra àbí sí báyìí wà yóò wò mí àwọn àǹtá sisi so wà á ń tẹ̀kúlù àyànlọ́ mẹ́lẹ̀ tààlà ẹ̀rù tí ó mọ̀ ó sì sì mọ́ lọ́wọ́ so bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan bídà ẹ̀rù nǹkan tí ìmọ̀ ọmọ omi kàtí rí انما يأمركم عدوكم شيطان بالأفعال السيئه أمي شيطان توتي أعطاني يوم القيلة كثيرا شابه وأجلز منها الفائشة كل يوم القيلة سنوة تبولي نيبا جاتو بولي كل كزنا هنا ماذا زنا ونحوي إيه أتبع بيلا وأجلز من ذلك انتو تبولي وهو القول على الله ẹ mọ sọ̀rọ̀ ẹ mọ parọ́mọ́lọ́wọ́ bílà ìlì ìtẹ́ mọ̀ nípa rẹ̀ lálẹ́ mọ̀ sọ. wọ́n wọ́n yẹ́ dẹ́kun fi hàdà kúlù káfírin wà kúlù mọ̀bùtẹ́dẹ̀ ìlì àìdán gbogbo ẹni tó bá ti yá kìfìrí irú àwọn làwọn tẹ́ mọ̀ ní dára wọn o. bákan náà tó bá ti dóní bídíà òbí kò ní bídíà yóò wó sòó nínú ọlọ́mbà ń sọ̀rọ̀ wọ́n àmì ń bá mi sọ̀rọ̀ nítorí ẹ wílì sí ni pé ọlọ́lẹ̀ wá two two hundred owó tó jẹ́ gírèmù owó àtàná ní gbogbo yóò mú wá o kẹwàá fi sábẹ́ bẹ́ẹ̀dì yín kẹ fi abẹ́rẹ́ kẹ fi gún o kẹwàá mú wá lọ́la ẹ̀rí kò mọ nígbà àdáńgá ṣe ẹwọ ẹwọ ẹwọ ìparọ́ mọ́lọ̀ wọ̀bà mo ti tẹ́ díẹ̀ wọ́n ti yóò dídíà mo ní kẹ́mọ̀ ẹ̀wọ́ èṣù ká kẹ́mọ̀ ẹ̀dùnmọ́ nílé wọn nínú yìí ẹ wá ń yẹ wá ní ẹ̀ ń takò mọ́ yorùbá ẹ ẹsẹ̀ takò àdáńgbò máa àdáńgbò àwọn ẹ̀ takò níjọ́ lè dìde rí ìbàjẹ́ ẹ̀sìn tó ń bàjẹ́ níjọ́ lè dìde sí rí wọ́n tẹ wọ́n tẹ wọ́n jẹ́ ní ẹnìkan wọ́n tẹ ní ọmọ yorùbá ọmọ dàlú ìlú lókàn wọn kò ṣàtún kálukú wa ṣe kó fi ẹsẹ̀ wa kó fi lé ọ̀nà ìgbà tó tẹ̀ sílẹ̀ yìí parí ti báyìí ó sọ fún àwọn ìyá yìí di ó sọ ó di ẹnu arinlẹ̀ olóòótọ́ ayé ṣe wọ́n ní kí wọ́n ju òkúta sínú omi sáyé ayé òní ní tó ṣe àbí ń ba ayé àwọn èèyàn jẹ́ sọlá kó ṣàṣàlù fún wa o kó ṣàtúnṣe wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa ṣe máa. Women assalamu alaikum warahmatullahi wabarakatuh. Please enlighten me on this issue where I'm working. We are not allowed to pray because it's a Christian school. Can I continue or not? Ogun tí ọba ti ṣe tọ́wọ́ ti gbà pé kí ọwọ́ kírun bí ọwọ́ pọ̀ pé kó lọ lọ́wọ́ lọ́lẹ̀ kí nǹkan ní ọ̀gbọ́dọ̀ lọ́ọ́ kí òfin ẹ̀yẹ lọ́wọ́ ṣé ọ̀rọ̀ wọn wá tó bá wọn kí ọ̀rọ̀ wọn bù mí so kọ́lọ̀ kó ṣàmì kọ́lọ̀ àwọn ọgbọ́dọ̀ mùsùlùmí náà ń tọ́ra pòkì kátó alẹ́ ní tètè àjẹ́ mùsùlùmí tí ó jẹ́ aláìgbọ̀rọ̀ sọ́wọ́ lọ́nà sókè fi bẹ́lẹ̀ fọ́rọ̀ wọ́n lọ́bọ̀ mi ọmọ àìdá. ọmọ yìí kí ni kristian tó fún yẹn ní nǹkan ọ̀rẹ́ ǹjẹ́ yálò yálò gbà kí wọ́n sì jẹ́. wọ́n gbà ó bẹ̀rẹ̀ lẹ́bùn lọ sọ́kè mi lọ sọ́lọ́ àìdá náà. currently is photographer at Bloomberg photographer. Sikẹ́ ọjọ́ ti ya fọ́tò, ṣe iṣẹ́ fọ́tò yíyà kì í ṣiṣẹ́ tó dáa o. Kí ọ̀rọ̀ wa iṣẹ́ mi, àfi tó wá di pé ọmọ yàǹkẹ́ lẹ́mí. Sọ̀rọ̀ tó pé igi lè ń yà, àbí ọ̀kan lè ń fi kúrò, àbí omi lọ́wọ́ lè yà. Wọ́n tó wá jẹ́ pé ó ń ya èèyàn, ah, kò dáa o. Nàá. بقى يسيسوس والبوش جودنج رمضان اللي بونه اوكي كده اللي تسكس عليه فولو كسيتو بلون بقى سؤال اللي هو رمضان àmọ́ tó kàn ṣẹlẹ̀ lẹ́kí tó yọ gbìyànjú kó ọmọ jù kọta sí ẹ̀ lọ́nà fún ọ tí ọmọ ilé ń fọnù tó wà ní kékeré wa bọ́ sí ẹ̀ lọ́nà fún so ìyẹn ti bá àwọn jẹ́ òun so wọ́n lọ àìlẹ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Grazie.